ẹ kú déédé ìwòye gbogbo ojú tó ń wò mí nílé lóko káàkiri àgbáńlá ayé mo wá láti fi ìpèníjà nǹkan tó ti ṣẹlẹ̀ nínú ìgbéyàwó mi mo fẹ́ fi bá gbogbo àwọn obìnrin ẹlẹgbẹ́ mi sọ̀rọ̀ ká lè bá a mọ bí a ṣe máa máa ṣe nínú ilé pẹ̀lú àwọn ọkọ wa ilé ẹnìkọ̀ọ̀kan wa ò ní dàrú gbogbo ilé tó ń dàrú lọ́wọ́lọ́wọ́ lọ́hùn Elédùmarè á mi bá wọn tò ó èyí tó ń tò ọlọ́run ní dàrú ẹni tó máa dàrú ọlọ́run jẹ́ kó wà àárín yín àti ọkọ yín. àtẹnuwíjọ àtẹnuwíjọ tv ẹ click sórí ẹ torí ètò lọ́kan òjọ̀kan ọ̀dọ̀ wa lẹ ó ti máa gbọ́. a kú dédé ìwé gbogbo ojú tó ń wò wá káàkiri àgbáńlá ayé ẹ káàbọ̀ sí ìkànnì àtẹnuwíjọ tv níbi tí ẹ ti máa ń wo ètò ní ọ̀kan òjọ̀kan a tún ti délé ní sí orí ètò eléyìí tí a pè ní ojútùú tàbí ọ̀nà àbáyọ sí ìpèníjà nínú ìgbéyàwó mo rò pé ẹ ti rí àlejò wa ní ojú ìwòran yín àwọn wá lónìí láti wá fi ìgbéyàwó wọn ìpèníjà nínú ìgbéyàwó wọn wọn wá fi kọ́ wa ní ọgbọ́n kí àwa náà ká lè bá a rí fi ṣe àríkọ́ṣe nítorí wípé wọ́n ní bí ojú ò bá rí ẹnu ò ní sọ ohun tí ojú wọn rí òun ni wọn wá sọ fún wa ṣùgbọ́n ká tó lọ sí ọ̀dọ̀ wọn màá rọ̀ wá ẹ bá wa share program wa ẹ bá wa subscribe sí kí ẹ sì bá wa like ẹ ẹ lè comment sí abẹ́ ètò náà láti fi fi hàn wípé ẹ ń wò wá ẹ sì ń gbọ́ wá bẹ́ẹ̀ náà bá sì ní nǹkan kan láti sọ tàbí ẹ fẹ́ darapọ̀ mọ́ wa. wọ́n ní ẹni tó gbójú gbọ́kànlé ọlọ́run kì í jogún òfò ipa wo ni àdúrà ń kó nínú ìgbéyàwó pàápàá jùlọ nígbà tí nǹkan bá ṣe bí ẹni pé ó mú ìpèníjà wá tó ń fi lògbòlògbò ipa wo ni àdúrà kó nínú ìbójútó sí wàhálà yìí òun ni tí àtòrí ẹ̀ mú àlejò wa wá lónìí àwọn sì máa sọ fún wa ohun tí ojú wọn ti rí àti báwo ni wọ́n ṣe wá ọ̀nà àbáyọ sí ìpèníjà nínú ìgbéyàwó wọn ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di ibi tẹ́ ti ń ríwó tẹ́ fi ń ra dátà olódùmarè á túbọ̀ máa ṣe àlékún owó náà ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àlejò wa láti gbọ́ kí ni ìpèníjà wọn báwo ni wọ́n sì wá ojútùú sí. ìrírí tó ti ṣẹlẹ̀ nínú ìgbéyàwó mi òun ni mo fẹ́ sọ fún ẹ̀yin obìnrin ẹlẹgbẹ́ mi èmi àtọkọ mi ń bára wa bọ̀ ó ti lé ní ogún ọdún báyìí la ti ń bára wa bọ̀ a dẹ̀ ń bọ̀ mo fẹ́ nígbà tí òun ní nǹkan kan ni kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ kódà ó wà lẹ́nu kọ́ṣẹ́ èmi ti ń ṣiṣẹ́ mo ti ń gba sálárì mi wà á fà owó ẹ̀ rárá tó bá fún mi alihamudulilayi tí ò bá fún mi mi fi bínú ìgbà tó yá a ń ṣe wẹ́rẹ́ ìgbà tó yá ó gbalé pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ náà jọ ń gbénu lé ìgbà yẹn ni mo lóyún first daughter mi ìgbà tí mo lóyún ọmọ yẹn àárín wọn bẹ̀ náà ni mò ń sùn sí mi fi ṣèbínú títí títí tọ́lọ́run fi ní ká máa tẹ̀síwájú ní ti dáadáa àṣà ń bà bọ̀ à ń bímọ àbọ́kùnrin alihamdulilayi bóbìnrin alihamdulilayi kò síjà kò sí kan jọ́tàrí jẹ jọ́tàrí jẹ títí kejì gbọ́ àdẹ̀gbọ́ra wáyé gidigidi gan-an kódà tọkọ mi bá wà níbi iṣẹ́ tó bá fẹ́ pẹ́ ó máa pè mí mo máa pẹ́ o ó di kan fún kejì èmi fẹ́ dé. èmi kàn fẹ́ sọ fáwọn obìnrin ẹlẹgbẹ́ mi ni pé ká kọ́kọ́ di ọlọ́run ọba mú tá a bá mú ọlọ́run lókùnkúndùn ọlọ́run ní farapamọ́ jẹ wá níyà gbogbo nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ ọlọ́run máa máa ó máa máa fìrírí yẹn hàn wá nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀ ìgbà tó tó àárín méjì bìkan mo sọ fọ́kọ mi pé mo rí ìwọ àti ọmọbìnrin kan lójú oorun mo rí i pé bíi pé ẹjọ́ ń bára yín jáde ọkọ mi bẹ̀rẹ̀ sí ní búra pé láyé kò sí nǹkan tó jọ aláwo ló ńlá àlá tí ò nítumọ̀ ló ńlá kinní kan mi à ah! màláìkà mi ò tàn mí mo mọ nǹkan tí mò ń sọ ó ní rárá kò rí bẹ́ẹ̀ okay mo ṣáà ń bẹ ọlọ́run má fara pamọ́ jẹ mí níyà mo ṣáà ń gbàdúrà a ṣáà ń lérí àníyàn bọ̀ tí n bá dé ṣọ́ọ̀bù wọn ọmọbìnrin tí mò ń rí yìí pẹ́pẹ́ furu tó máa ṣe fún mi gan ẹ̀tẹ̀ lè sọ pé bóyá nǹkan kan wà láàrin òun àtọkọ mi àti dà ẹ jókòó ẹgbàá àti gbé mọ̀tì jáde àti ṣe mí lálejò mi ní jókòó síbẹ̀ torí ìyáálé kan wà nítòsí ibẹ̀ ibẹ̀ ni màá lọ jókòó sí tó máa fi di pé ọkọ mi máa ṣetán gbà mí tàjọ máa máa lọlé mo ṣáà sọ fún pé àwọn òye tí mò ń rí yìí má parọ́ fún mi ó ní rárá o òun ò fẹ́ o máa máa fi gbé sí ayé ẹ̀ mo máa fi ṣépè ah, ṣé mo wá ń parọ́ ni àbí ọlọ́run ò sí pẹ̀lú mi mọ́ ni mo èpè ńláńlá tí ò yẹ kó máa tẹnu èèyàn jáde ó máa máa ṣe tó mo ṣáà sọ fọlọ́run pé képè burúkú má jà lórí ẹ̀ torí mo mọ̀ pé àláìkà mi ò ń tàn mí ìgbà tó yá òdìpó fi ń àfẹ́ẹ̀tì náà lé nǹkan tó lóun ṣe yìí tó lóun ṣe tí mo lóun ṣe tó lóun ṣe kí ni ìtí àfẹ́ẹ̀tì náà lé ó lóun ò ṣe o òun ò ṣe o ó ṣàǹṣepè ìṣá ni ìjà yẹn pọ̀ débi páwọn ẹbí dá sí i sísítà mi dìde wọ́n pè é ó gbé kúrán dání ó búra ó ní rárá kò sí nǹkan tó jọ òun ò fẹ́ òun ò ṣe ah, ṣé mo wá ń parọ́ ni mo nǹkan tí mò ń rí yìí nǹkan tó ń ṣẹlẹ̀ ni ní òkè nǹkan tó ń panu lé lára táwọn ọmọ yẹn bá béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ bá á jájú mọ́ wọn tèmi náà bá béèrè nǹkan àkọ́ ah, má wò pé ṣé mo dàgbẹ́ sára ni ṣé mi ò dá mọ́ ni kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ó ti sú mi but mo ṣáà ń gbàdúrà torí ẹ̀ mo ṣe sọ fáwọn ẹlẹgbẹ́ mi pé kán kọ́kọ́ mọ́ Ọlọ́run lọ́kàn téèyàn bá ti dúró ti Ọlọ́run kò ní jogún òfo mo ṣáà dúró tọ Ọlọ́run mo ṣáà ń pè mo ṣáà ń pè àìmọye owó oríṣiríṣi ló o ṣùgbọ́n mo nígbàgbọ́ wípé látara pé mo ní Ọlọ́run Ọlọ́run ṣẹ́gun fún mi kó tó nà wá máa ti rí kó tó nà wá máa ti rí Ọlọ́run ò dẹ̀ ń ṣọba àkàkọ́ fèèyàn tẹ̀ sílẹ̀ ọlọ́run farapamọ́ jẹ mí níyà ọlọ́run ń bá mi ṣẹ́gun yẹn bó ṣe ń gbọ́wọ́ yẹn. ọ̀rẹ́ mi gbà mí níyànjú wọn ni ah kí n jáde sí i ṣé mi ṣe máa máa wòran lélẹ̀ kí n lọ ṣo kémi náà lọ ṣoògùn mo ní ah àwòsùnbí láìmínà ṣàìtọ́ni ọ̀jì mi ì lè ṣe torí wípé oògùn lòun fi ń ba lò tó dá mi lójú torí mo mọkọ tí mo fẹ́ kò fáwọn ọmọ ẹ̀ ṣeré ó lè má fún mi ó máa ń sọ òun lè má fún ìyàwó òun bọ́ta ọmọ òun òun ò fi wọ́n ṣeré torí òun ò kàwé òun dẹ̀ fẹ́ káwọn ọmọ òun kàwé but àwọn ọmọ òun gan ó wá ti ń fi nǹkan yẹn pa wọ́n lára mo ní mi ò lè ṣoògùn torí mo mọ̀ wípé nǹkan tó ń ṣe kò ń ṣèfẹ́nú ẹ̀ tí mo bá ṣoògùn pẹ̀lú bọ́mọbìnrin ṣe ń ṣoògùn tóun ṣe ń fà tèmi náà bá ń fà tá a bá pa àlèyà ń wèrè mi ìdẹ̀ bímọ fún bàbá méjì mo ṣàbíamọ gan so mi ìfẹ́ kí nǹkan kan ṣe ṣùgbọ́n mo mọ̀ wípé tó bá jóògùn ni ọlọ́run á bàjẹ́. díẹ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n fẹ́ bá wa sọ létí ìgbọ́ yìí nítorí wípé àṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni a ó tẹ̀síwájú ní abala kejì ètò eléyìí nítorí wípé àlejò wa yìí ò tí wọn ò tí ì sọ kúlẹ̀kúlẹ̀ báwo ni wọ́n ṣe jèrè ọkàn ọkọ wọn padà sílé lẹ́yìn ìgbà tó ti jáde nílé ní bí oṣù mélòó sẹ́yìn tí wọ́n sì láǹfààní láti jèrè ọkàn ẹ̀ padà wálé ọgbọ́n wo ni wọ́n lò ọ̀nà wo ni wọ́n dá náǹkà léèwo ni wọ́n fà nínú àdúrà wọn wọ́n fi tó wa létí nígbà tí a bá tẹ̀síwájú ní abala kejì ètò yìí ojú tẹ fi ń wò wá ò ní fọ́ o etí tẹ fi ń gbọ́ wá ò ní di ẹ bá wa ṣíà program yìí ẹ bá wa like ẹ ẹ bá wa subscribe sí kí ẹ sì comment lórí ètò wa iná ò ní tan owó yín orúkọ tèmi ò yí padà àtẹniwíjọ ní ìkànnì àtẹniwíjọ tv títí a ó tún fi pàdé ní abala ilé kejì ètò yìí ó dìgbà.